بسم الله الحمد لله والصلاة والسلام على رسولنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته جماعة إركي بير مماريوتا إرسي iri kwe kwe biri ma yardanna iri guriyo kwe kwe ma albarkadam iri se guriyo kuna ho laruba la lamisi cini guriyo ka abara iri ke kado man na cere amubaran na sharhul ahadithi nabawiyyati sahiha rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam afaji hunde kuniyo kayo ntabata tabbata n ba daidai gurje kuna no iri cinko gunu iri ma nkunawo kayo ntabbata ka beipeyo na kammegoru irisengari nkammegoru jamase nkunawo kayo natabbata nga nkibarise kan natabbataari nkiba jamase zanka nkibarise jamari kwe mugamute irise basa fo na daidai ciyo na daidai mayu honun kari dabuna irtila guda guda di bughyatul muslimin wa kifayatul wa'idhin wal muta'idhin abanna wedu a hinkasinteka nke nasara cina kuna page 58 annahyu anil qimar hungeno ya baracaca sinni kuna قال الله تعالى إل نرقيك بيكا جرما تكوي فكل بيبون وشي يا أيها الذين آمنوا نو من كنيه النيو عبد الله بن مسعود رضي الله عنه وأرضاه acidel nor kwe kwe be ri ka che ya kuru pei a buka ta no amfuro a wan hun den gonar silama he no ku na mar pe no hanga na bayo no hay fono aban nano ka hay di baran wo sal khairi no duniya na lahara maza ka gbe itenna na bayo chu ta fono kwe itere kwe hon ne no se ngaba an hon no se mama kaza ka gbe itenna to de ya hay agonar ah, silama yidi kuna nga kamuna no bongo wagonar silama yidi kuna nanoche kati innamal khamru wa baybaji wal maisiru na caca wal ansabu na kan mejisiyo awi maci munayo wal azlamu eh, wal ansabu munayo noya wal azlamu kan mejisiyo ereje sonni botoyono min amali shaitan seitan gbe yokunano fajitanibuhu wa morun na seitan gbe wa morun na botoyo la'allakum tuflihun lalle lalle deno moru na seitan gbe yo deno moru na boto nogun wo kayo ba tutuman ma duniyan na lahara kuna jamar pe mal da mu bolzangi yakuna suratul maida da ibaron gunan diya la table servir a mobara surata sinkin waya kaci wal maisiru irman alfaya sun ti fasara domin ho ana ci baji ci na goron na ana baji faji ta ko abin na ci eh kan majisiyo sen ni na goron na abin na ci muna yo ci ne no aban terse ifa sen na aban terse cha ngana ci wal maisiru cha di ma fara huwa al qimar nga no boroma ka kwe bara ndam nga wo dam ka no dan dam nga no duka shinti morai ko biri ko ga nyinti chene chene ifa kan nan nano ma alqimar min alqamar handu il nor kwe kwe beri ci handu chine kuna wal qamara qaddarnahu manazila hatta aada kal urjun alqadim kace handu ngoy kwe tere na gordoyo zummuyo doyo ŋadan fayo cinci kani doyo te ase deya sawo awimmaci honkuna ya bara suba kuna bara suba si kunan bara alhali ganna bongono nga honne adin karu saman su gari a kamar sargon handu jibirin hinka makwe gari sama kuna handu bara pilili awo ganna bongono riga honne ya peitere kwe mene gonin tetere kuna to de ya handuri il nor kwe kwe beri ci na a cenanino ganna ɓonwari honnoye kuna sada mo wariga ko wariga hari kaka kube da kube ka ɓe nan yara ko yei banna ko cene ko cene zan ka don sinti ko cene to de yan nun kan duwa madi no ya caca in ka gari no dan no cene cene amba ka ya hara kaka ko ga ma cene cene ambe ba ga ma zawa gewa nan alfaji huwa alqimaru bi ayyi naw'in kan kaci ngano wa haifadan dam ko ga nyinyu nyinyu ban na mo fa kai ko baran na wa bai faka barano haramun wa qala ta'ala ilnar kai kai ka jirma ta kai haifa kul bai bon ayai kaci wala ta'kulu amwalakum bainakum bil batil no konu konu shakani wasu cere norma na bai konu wasu chere norman na zan si pataki ngan sine mo honne batume kpare ka ncobere ya de bisanga mahonne kadiya da bara nkari kari afonga agono ka agon na sipa ka anga yeti de kuri no agon agon na verse ka dam de verse di kuna no da de kariya chifo yeti di hunno chifo amuga hansine man na ndegon na system yodiya mani mani ilnor kpekpe ɓeeri ci koonu ɓongona gonu koga hansini manal mani maya de ɓoronna ayawo ɓogogono suratul baqara ndiyara wa qala rasulullah sallllahu alayhi waalihi wa sallam iri kpeediyanga ɓogo yey kaci sinkenna fo henoma tabbatangan na fu ɓoroga inna rijalan kaci nga ba wa ɓey faka ɓorfoyogono corosinna mooriya yatahawwaduna fi mali llahi begayra haq ilnor kpekpe ɓeeri nor kunano coro milim wato coro bar haikan fitika kam irkwe norkuna bi ghairi haq kana cin na haji falahumun naru yawmal qiyama asarin bai faka borzange ya nine ya siriya ne kugun batu ciyama irkwe barciyo rawahu al-imam al-bukhari imam al-bukhari ya na fadi wata irse jama'a no ma haikal norkwe kwe bai rike hadisi o kuna bukatan kai ce kar kurfai la kar ya ci ka ci fi malillahi irpe norkuna anti jin jere kesi chen nino ande bi gono kote awo norukan wa haraka dudi albali duna ma nari peri pe meneno a irin yayin suratul nur kuna il norpeji wa atuhum min malillahi alladhi atakum kaji no manar wasiyo kan naduwa weyo ka hiji domin ikosi nano ko wendiyo kan ba ka son tono ga za son ton todi na wo kayo in yobu ba ka budi wa mariga cerega ka haifo latin kan me mo bere bere na sari nor ko yati mimma lillahi nga nor kuna mar saka ti nga nor kuna se mo tama da ga jingire ke si kon non pe ka kanon se jingire ngana alwashi no ba de jingire wendiya eh de yanzi ba kuna nor ka gono di alfar ko e menenu irin wannan kadiya norduwa kula yo hara na jimoso wo ka gono nor kariyo do den tarka sinte cedin ngano no suga haifo ganna to ka gonni ndi wa ha ifaten na nor ifaten na nor han kurje gon nol di kono nar pe ngaya bota nor se iriyo kar gon tero mon noru botar se domin ba sa fo cel no di kon na gon no ruber kaya je no zanka de ngono mairie awi ngono prefecture taka fo de bo ka mo siye ya bon o cel de dum takalla no cel ga honne ba sa fo to tarka beri nal fayu irpe masawa kewa irpe margo mini no di ahalali kana muri mama ngano yukuna to de yangano ho susu bo anachi hanu fo mani a cirpe tan fo se konkon kuna aba an ne fo ho ba se konko ngano ri che nasara ngana koru momo me mobile money aki to alfa che na foka se nindi do di dia da ba haifu ban na da ngano te tandi kana se faji ka norpe fo domin ka ci noru che ne ngai ka cirpe ma ko su che ne o ka gun ko ga honne abara zanga don na hai karpe ta se noya der pe ma ko su nin norpe tandi cika bor fota ba ka fol to weye ti shigari aduri to ya ka to ko kafoto wai shishi alba a bongo na tonia nindi na ruka kai ko noru faji tarfe tan dise wato nga mama de ya se noru gordo to nindi nga cha noru na ci boro ngene ni da ya den ka don na noru kai ka ana noru tenon don na eh ase in noru kai kai be mana muri noru jirimani to sadi ka noru du jirima noru kai su du jirima to malakari Suca nor ganna gannan ngan shinnal ba nor pe nor shinna ganna amma su boro jirmana nor ganna awo ma jirman karpe ana jirmani ifa ko tere ko ruka jirmani na nor amma so a jirman nor diganna ahuro wa qala sallallahu alaihi wa alihi wa sallam irpe diya yayi kaci zinkan nafo hen noma tabbatan na fu boroga man la'iba bin nardashir woka aduwa pataku kaduwa tonni kariyo awa duwa eh, irin kitabo dummo dummo yo kan na nan bayo hantun hantumun ga fa hinka hinza ngan kuma woma wotum woma wotum de aka kweci wo kan nanin mana awin na woma ka mo so sonke dam annabci wo kan nganon hore na amon na ci norungan nara antino dandam anti caca wato horeyano semplu faka annama sabaga yadahu fi lahmi lkhinziri wa damihi kacinga kpeedi taari barano zaga ana kurusu foru ka teriyo ka kammu ka wiri kankam ka basiyo ka kammu ka nune na hangayodi ka kammu ka hamdi shiriyani a buturku ka yeti kammu kar ka shiriya molai saka adum muri adu chomu voka pete ajika pete pesere ngano piladi ngana pesere karuka kamme nyagadi akuna woka bara damu na horen na ridono a horen na nan takatakeyo an kyamon caca biri ba hore tikan nabi cha tari bar no zanga na kana kamme zakan nyagadi kursu ham na kurikuna ma na faji wata rice rawahu imamu muslim al imamu muslim na na faji wata rice to der bagunal ne o marza nzina tungu gana guna abena jina tungu tiki yan to ba mani ama boron manun ka ngono cinete domin arsilamu gano annabi gunu ko senni ngam barar silamu da yamma senni sen nar silama tere delle na tungu ne odo ngari borfo e coro musumma za su su ba a kwasenon bogono zari a kwasenon bogono wiciri a kwasenon bogono bal musumma a baka sinema toka a gun susumani no da nan yetine nindi kame biciri gono da wenu ka to nindi a man sambu ka yeti nanu fo kame halan naka tombongo mo be wato halan ka tombongo su be mani bongo non gordo katana weni a gon kogun berebere ya mbine du ko dengiyo hay didiga to alba den bi samba sallama nga eh au alba sa fono eh ngano sa kan na bayo ngane sallama nga ngadi banna mumbine mabani ka hini kate den sen ni se ka subori mama kana ama awo ngano den zan ka sallaman gaya bana mun mabai ka kuna ka kunan gono di su bori madirigo kana to dari ba guna ne odo marsa na choro fo o nan fo o daidai no nzan zan kan fo choro mon su ben nan ngai fo nan fo choro mon su ben nan ngai fo to sadi fo din batero man fo ka hani akan bi da na a shari'a kere kuna da ya boro gunu sabo kuna zanga ya dem bisan teno zanga na dara ifa ganna da ka nura ka ban ha mana dem bisan su guri fon macha sai hei ka kuna no gunu dirpe su yarde na sadi meta te ko boro fo sabo kuna nindi do dai dai ngun chenni mama kan baidi su bori kanam tama bai kwayo ci den ka gari in zan ka toro fo mon su haifote toro har kadi kuna man fo kadu foyo lada ni na labi ni jirma darziki sadi ngayo na norpe binni no sen ni tinniyo irpe marko su kamar sisibi wa qala sallallahu alaihi wa alihi wa sallam irpe dia zinkan nafo hen matabbatan ngan nafu buruga yayi kaci man la'iba bin nardi ne odo ana ta shir ama kurpa fodi non bin nard nyongodo ngaci bin nard shir a di rido na chacha na walum afagonu ka kpara ceno inon cinka temma gusu fansi fansi sadi ka kana bul bul takedi kokoro kokoro kokoro kan dol dora kuna kpara ceni nya weje no di nge ya hini chete na bayo di da kan na ganyan to koka na a jabere bano ko goro ya nya o ngama tunguku kanu kusu achire ripe masawa ke wanda kpara ceni hune ko ku ko doriya ko ku ko doriya nka manci woya ma na woma annabi cer silama ka horen na haifo zan ya taka faqad asa Allah wa rasulahu lalle a ci kam dinar pe na sabu irka du kaci amana alqur'ani kuna wa man ya'si Allah wa rasulahu faqad dhalla dhalalan mubina wa kana pe na dia sabu lalle a ci kam akabe batume pare ka ban na cha sabu ngo be kan ngana hinitam alfaru kai masuna murima a kai kere na dia sabu de baron na cine obon oguna malik atila kanche muwatta kuna cine o tabbata zangaya de ya hon hadithi yoka ngono irina tama hadithi bano gono hadithi hunde koniyo ya mutuko toyo de hadithi yo kurpe kar sen ni choro bar haika in tabbata za rasulullahi do sallallahu alaihi wasallam delna chacha go buzeri kamu chacha di dukago agon na hango tutuma gannal fa gon koci eh alqimar bi ayi naw'in kan da ya caca na mo dimi dimi kurpai ba mo fa bara bol de mo be ka caca no caca fo gono ka boro gono kogu njuwe ho kasube ngano marsa balakariyo toro mo gum balon kari madukaci meya bama sadi wo kanci ekipu ka bama nga lalla bine ma ni bongo ma afo macejin ga maci bi marje mbanga maci abongo mbine manga de mma manga alfaye wo be ka diroyo di kuna kushkure gonu mani do kushkure gonu ngano kanci maci hay baci di gonu hay ka tukuyo kuna no de ya nhuro irpe chere domain na nhuro irpe domain alfaye zaka senni nhuro irpe chere gbe ikuna إلنا ركيتي قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله من هم ما هيكا تكو سما ينغنا يكون بيدانا تشريكي نو هنا كده بالفايو سما ينغنا يكون هيكا تكو والله بيو سيسل نوربي بيبيريدو to sadir kurpe ma cara ha balon gono gaibu yo kuna balon si gaibu kuna amma bi dam yo ya gono gaibu kuna biyu di dam yo cere tu kuyome ama kurpai din na ranganon ka kwe duwa ta si karima kari kari wo kan ga kwe ko bara hisabi kari nga bo ma kari kari sadin kurpai di wonga ma ci ekipu wo ya ma wonga ma ci wo ya ma afonga da ka bitan ci hode trois buts à gros terrain imma hunu 2 1 awa hunu 3 0 asu bay me ya banwa a kurfai di shaitan yun mana alamar yun safo ya bina makai kamya dirpe ba manzara bani ka tontonu mahinsa kan milim halaka di kuna safo bina naka kai kamya inji je ban je in kano jinji annaka kai hunu haikan ciri da ya boron malakari na haika tukuyo kuna makai kan ba sew alhari ko ce ne gare da ya wa baiwo biyu ci a gono gaibu yo kuna boron malakari suka hore ka kwe koci mane ya ba ma bongo kaza bal muso ma halan to bor fo mo ma precisiono an kamme goru bara kariodi kuna foga ka mane muso ma ya ba bi didam amo bara minti kazante o eh alba kembinan ka hunu hunu ya a cin hunu ya safo alba e boron mo be ka kuskure kuna non nan bongo zakakwe danya to amada bara harin madu koci ekipu kaaba ŋmaa sen na nɔɔru dam alifayo moo bei n patisipe na n na nɔɔru dam na saadi mɔrɛyi dee n hei kan ci kaa huniya ma ŋmaa alifayo moo bei kan na caacabiri bɔrɔ hini kati bɔrɔ hini kati baa cewa gon na hayo ne n dee cino maci mɛ a ŋmaa saadi saaman ha nanor dam denki awa nanor dan ankin damun su bai kan dam shehu ifa dan na atama portable no nshen nin na eh de credit si ma forve siye aba hini katem ma shen na la au anyan je nanor dam eh alba erbe masawa kewa irpe mana marsilamu ma fahima ho wallahi za ci pe za ma kwer kurpewo jifa doyo no ribatu bi for pe tamfona doya tembe ka kwe kadam bongo marge do fo kuna charmon na sama se no wato bakasine bongo shew wallahi ka nogon ko wahara de no du banna dabu ya marsan dawo o hin saka kwe mo jino nga jirpe ma kwe na dawo mo jino shew amma nga ci to irbe tam foya na haifo san manga she ka den de hura kuna ba alfai wa hone kadiya ba jibiri guda fo den kana borfo ka tontonun kuna jibiri guda fo ngon na foto hinza sadi kan na moriya fote no dia ha de yanga na zakadam ka huro nga ga borfo e mo so magono kan ci ba ci ba ko ka choro pe obena forto zon hin kama kwe gonu zon hin zama akwe gonu zongu pe gonu nga na ate wakab kaya do acha kere na ma wallahi mo be boro di diro kwe ko barano jifa diro tamma ma hani aka mbo ho bu kaka irpe tan di ka dirigo na chine di do mana haidi filfil ko ka se mo kaya sin diro di bara irpe tan di ahunu no ana bo ho bu kaka ko no ko he nindi na na ne ka lalle irin zufaran nawazi wo kayo choro mbao hamfani nar wazi yo corogon no wallahi wo kayo mba wa mba hamfani na wazi yo corogon no aga nan nor kayti wadhakkir nde man hongani fa inna dhikra ngana no hongani hongani di banna ba atinni ni ngana be ni me fa inna dhikra ma be hongani di tanfa'ul mu'minin agar silama hen no coro hamfani no aciyo ya ga abun nal fadi mo ga ba wacce ndi ko ka ko he na ci masha Allah to marsa da don na me dirga tani bɔdi do hinsa ko milimi a kɔnɔ balimuso ma naba yɔnɔ cɛ mo mo fa ja hansina fo se ka aa ah, ah, ba sewu bɔ o gbɔnɔ gurupu di kunna naba yɔ sewu si ti k'o tu se kɔ fɛn basa wɔke wa ɛɛ eh, ba deli na fu mɛ o daabu eri bɛrɛ ka ye kutɛ page cinquante neuf ŋa kunna ŋa nɔ la suivante annahyu anil kadibi fu mɛ o bi fa faji na kpe te kari ko ci caca fu mɛ mutu ko hiliwayo tangari kuma ya mutu ko hilwayo annahyu anil kadhibi lew atalfa goti nhonga ala salama tere kuna alfa zamani o kuna boro bine bahini ka huna kana tangarite sancinse zamani o bine kuna boron su kwe huro nine fa sedin bara tangar kafo iri ma ikal nor kwe kwe be ta'ala il nor ka jirma ta kwe haifo kulu kwe bongoci ويوم القيامة وبي قيامة كي يهني ترى الذين كذبوا على الله وجوههم مسودة مبوا كايو انهني katangari dummu kari teke zan duniya ne in ba ka kan wannan ciya maka yi hene wujuhuhum muswadda mojino bara kpim ko biyo ya tiki tiki alba dangi su haifocin mojino sai safari bogono sinte nkin ko ga dan nta gara mane foro takafo kuna bara konkon bo nga ke katara abala ibi tiki tiki boya albayo kiyama wo kana lewdum mu karpe te ka mo jine abiyo bisa rikpe mari ciyo il nor pe alaysa fi jahannama mathwan lil mutakabbirin anaci jahannama ya bara yeyo do yo tereta yofu zumu yo do mai yose nga ci jirman kai kai yose a sai tangari ka fabara jirman kai kai no domin a gono ko tangari te nga be yo ka mbe nga ga kan bara tangari ka fo nga jannabi ne guri to bal mo so madan na kakau an jinde lengi turani ko tangari defendre na tangari dan ci jirman kai agwe yote in nor kai ci jirman kai kai yo gordono jahannama aduka hana amma confirmation bon kace alaysa anaci seriyo ma jawabi no kati bali o jahannama ya bara girman kai peyoyo tere tayo furke mar ciwo suratu zumar da baron gona kuna indiya ayau qala allah ta'ala ilnar kai kai ka girma ta kai haifa kulu pay bongo ayai kaci innal ladhina yaftaruna ala allahi la yuflihun wabai wa kayo in tangari dun muka karaka ko gul nor kwe kwe beri te kena baran ka kwe ba tutu mama bal mun su gono ba ma ba ma kwe kuna ciya make yuhini albayo neo suratul nahli de baron guna yunya sura kuna diyara kaci wa kayo in tangari dun mu ko gul kwe te ke halal mazirin hin kar kwe te ke sin domin a aya chow aya di kyar bara aya haikar pena ci to marsan du kadu jifo ka ayadi tusu ko ga feri abine ka abine ba fu mobon sai magara na rike teke domin ta haikar pe kirkina tutuma in ka gara akwai magoro ko tangarite wa kayo coro na cow sai ngai moci ba a abine gono ko aya chono ana kakau ana aya cow man ci haika aya di cina guru ko cinusiya tutuma hay kan goro ko boro zam man nana boro mo bara tibuka an goro ko tibufe alfayo zangan bace aya wa kalnar kwaikwai bai rike qala alladhi indahu ilmun min alkitabi ana atika bihi qabla an yartadda ilayka tarfuk nabiyullahi sulaiman alayhi salam saka ba an ci babal qis na sojo sai karfe nan na gomini kabi sallah ngana na hud hud don to ciro no abara no ciro chene fo na ayollo hamini tusa tusa cirodi irikpe banana se akpe bibiriyono kaka akpe kan balkis na a batareyo gangono ko nine bota de nga di zuru kaye kute sadi kura nabi sulemana zai kate kaka dede hudu hudu kane kana cinna hujja au dalili ana kana nga se dalili pataki fo ya batume kpare nga ga dummuno awi nga mano sanani afayo den du kaciro di wonne ande sulaiman alayhi salam mo gon ba kaciro no sanani ciro kanto ba ko fi sa wanu asu yeyi ba fa irbe manan debiyo bin alba eh abe mo fa ba hin kaciro di hanga chenni na bin ma sanani ka hudu hudu kaci fo ngaci nnama abibiriyo kuna haika kwe gari weyi fo na abatare yogono ko tegu irgo narpe tanfo kanga ce aqalu almajanin aw almajnun alaqil wo kayon lakal yo hibi in kuna cere mene akin bisa kaye kute ngano nce buhlul borfo be nga prononcer bahlul buhlul ya pe na labari pe tan fo se irpe kongo fo se ka in haru gono hini irpe kongo wato we boro ngana kwe kanu labari in haru gono hini ngano weidi nga ba e eh, hudu hudu han kurun de suzan labari ngana chase ah, ah, de ambele ka yei amana debi sulemana he akana je labari woro batu tase kai basabwa kiwa eh wai dina cina konu tase na chabi ne kala kar kimbisa ka yei kutediya yei yodi kuna ti bonga to tase ka ambele ka ya amana debi sulemana to irpe mal no bonkana albayu nun ka faji garego annabi suleiman alayhi salam kana hudu hudu don ton na letiri an kwe letiri di tamunse ko gunan mete ya sin mene reaction babara mo fa ya sino mba lo a ke yo nu moro ko gunguna ka we di benne le tiri cho ka be ni nga asella jamaa she wa guna kama hay ka sulaimana samma ku terse ngano nji nnama iri o bara soje no karbara ibiri batakariyo de na waya na ba iri huro kere gano ni no we di eh sulaimana sulaimana na soje den na ce dan paro wallahi paro musheya iri bongo bongo yo mari lelani meta no sulu mana na sojo tamano hay kar ba tar ba zaraban nan duniya na ba de lahara masha Allah masha Allah masha Allah kacin ngai ma zarabani nan duniya de ngai do ara ka be ni ka an duniya ba ko to ngai ba hin ka huro cerga ben su hin ngai ban jama'a baramete amma de ngai na zarabani nan duniya kana do ara rin be ka de lahara ko no masha Allah alfayo har ka kadin na mo so ba men di ror pe no ngor ko ceji bam bam man kati kan wuri nai fota kan be su kun amadan duniya no mba den nan kwapti ci falfa me sin di ko kuri fe iri e pe mana mul diro kurma bara ko tere ganna meta weidi te ngana na wura shiriyani hay ka hono dia banki yo kunan cin wura block yo jijisi ngana shiriyan shiriyani ya karwa shi yo teken makwe na sai annabi suleiman alayhi salam asar kwen manan debi no nga labari to aga ka ay ka we ni tego nga na munna hini ka boro di bagana na na wura za ka pave yo danda mm. eh wura pave da man dan suleiman ar kwen na alze yo bana na se ba luili na ba wuro no ka fanji ka kana da bi ne ba wura nlogo di ka kana no de ya hore na almani no haika di dama sadi morai ni no be ide bai teriyo cin pabe dari kabe nin cin ka fo furufuru nga na mun na wura fo zo buka furufuru wura no no yo jere ko kada kwa bororo nga ka gari ya choro muso malo ata ma no se fo yo kanka ngan ba she haika balqisu cirin kanan sego nga no alaihi salam ki ba wayai ka kai se fa atani allah khairun mimma atakum hay kar na hai gomini bisa hai kana no gomini wo de kana huro kute zaran tre no na diano a a adu kanta no pale pale royal pale de duka go nganam alzen yona buzu bebberi fo fansa se karu ka shirya more ka teku hari kenni ka ka dama kuna alhari teku ganna ganna hari ka geyo cere geyo no zur sari more ngadu ko kufukari ifon du kabon odo di dalin na alfa kawarir ngano karo alhala lui lui karo mbo ke ya bongono mbaraza nga mba ka milin halawo bongodo di zanka ho shin gannan na itaji foyote digino dengune an ganna honne no itaji firi firi alfa mbo taman kan non su kam be masawa nabi allah sulaiman alayhi salam idum mo afaji bano aba ma dumran ga cere ko kusukume ngana ka ko bukata anti babal kisu se ka muvuma gono ngachi me abakana se balkisu gado za bongona to kutene do ma ci sojo kan kana gomini di se de no na bere ka yei no para di no kurpei makane ko barar silamu da nani katun kano para di gari ninda babai alba ari moto ko labari to yana ga moye kute waidin makka ko bara silaman na jama'a di kurpai ngana ceji kan ma gado di zakute ngase pe kere mene gado ho ho ho ngari se mvona kameza ifritu bolvo cinci alzendi mano ifrit au nja mano ifrit den ka ci ifrit alzemberi wata zenka wato cerena kasika Anini nini kuwa a maya bongo a lafiya kpare gona se ngana ci nga ya ba kanara zan nabi suleimana na tuna ti tadi bongo jina ana kargan nabi suleimana se nga guna fifa nga fona kammeza a fodi qala alladhi iri mawo alladhi nor peci karfe ba mari zarabani don su guwa maki da ya boro kuna dal zan yi kuna nga ce allazi allazi ban bano ismul mausul ismul mausul ngano nasara cinki e quelqu'un to quelqu'un dar silama di kuna no me boro dal zan de nga foci amma ceredi indahu ilmun min alkitab agonna tilabeyo tila be yori pe na ngabe pe yo se ni tutuma fo chiri pe na go mini lawhil mahfuz kuna ngane hay fo be yo nga fo yo ngoy ci kal nor pe na be yani ma fo yo ka ban nabi sulaiman su ma adi be nga fo yo ci nga fo yo ci a fo yo ci borodo nga fo yo ci arzenno ala kulli hal borodo kam men ngano na na ma ce kati eh zanga ngano nke bal'am bin ba'ura de meta ma di no ma di gono ni ndido ma di de kanase irpe tamdika nji nga ya na irpe mache ka bene na irpe ma di chechifo halan debi suleimana mu mo dabu ko feri ngana gado di honna moje la ilaha illallah nindi daji irpe asabu asabu na gomini kanta se ndi ada asabu abongo se da na sabu wallahi mpe tere wada teo ngango na gomini ka bata nan sabu nyini kata se ilka nan sabu na narpe sabu kasi man naka a batare kuna foya na gado cin ni ka kana to nun ka bukata go wa kayo ngoyo in narpe pe berici innal ladhina yaftaruna ala allahi alkadhiba la yuflihun ngoyo kan tangari dummu kogol norpe pe beri teke nsu ba ma duniya ne bere lahara nun ka bukata bon o daidai ngano marsa borodi an kirkwe ma no cerce ba ngarikwe jabi ne bai ma fo ngada ma me ama ngacen ngama na magado di zaka kana an jabo ngana nagaro zaka kana fa irkwe kwe beri foro ya su mu malaika choro ga malaika bi ne mana abisa ampul mene tonio na modi deya ampul bi tonio na modi kifo no ba kargo bisa mo da ka mo feri to malaika kargo bisa hay kana ma nga na honne kifa mojine na nga be kwe vo cha bal no zanga ganna ka kuna balki su gado di jisiodi na ganna ka ande sulemana goro di de ya ganna di no ande su sumani kifo yanna sumani kifo ko woka ko jisha mojine efar kwe mal no bonkani to nga no woka yo ntangari dummu kogul nor kwe kwe beri teke nga nduwa ma foyo ma foyo kabe il norpekpe iberi ana ma ayo di ci sadi moraini ko ma ayo di za ko gal zenyo bota na kasu be kal zenyo non bota ko tamal kai kai beri cere mayo da yawo kayon diro kwe ko bara laharan sin na ba ma yurpe markan kuna wa qala ta'ala jamal norpekpe beri yai kati pe no kati ma ta kai fa kurpe bongo wailul likulli afakin tangar halaka ji aya ba kuna ngar pe lutu balmon aya ona kace afim alhari talite pe no ka be ni o tarise de bor bara tangari kafo wallahi tari kurpe kwa na ba hini kawuru tangari eh a tari bana ni me tari fo sika tangari chere mon de no badu wa tari fo ka chere di tangari su hinara ndia de dibi dibi no de bor ngani tangari abadi dibi te de zei tangari wo de bor ngana ara bazi de zina no de bor mani tangari abazina te de ya tarifo de sika de bor mani lew adellewa ba bibiri narka ba mon ate ripe marciwo kalmorani na tangari suratul jathiya kuna de boron guna ndiya ayaw wa qala ta'ala il nor pe pe ka jirmati kay fa kul pe bon aye kati qutila al kharasun tangar ka falaro ka ba sa bo toro de haika na bar daidai tama daidai no alfayo an yeyi neyo marsana hongo faji ka gare nun ko banka na bordi faji il duka kori ka kana faji di tutuma irin yeyi nin di chene an duka dobo ayo mane fasara aci alfahin ka aya chow ha sadi morai wa ma aya na chow amma mo tangalite. wato a cinayo ka ta sin na liye ka ta su latiyon na ayadi aya di gono kammu nga gono ko ga a matara ya ji kari gobe ngano nka ga ri tibuka e do kamme aga nal do kamme de mbam matibuka makane sem ma ko kar kadu de aya na hadisi fo no ko gun senni senni jama'a ko na machalfa ka wazi ndi a a be ga no fa to ase kimo so mo bor fo mo hura farani ko hay fo tata daga macha maka goron ka choyo na den choche ne mashe a de ni gon ko ci gobano a goba mete su teme borbo bara alfan mo ka ce goba zamma ka gona ko tena da da hari du kaka gobaran ka gari goban nalfan su ka kan bai kaka cirkuna in ma wace onkuran fayo an wacin kurgobe ba sin ka sun hini kate ba sa fo tangar tiki mogono zan ka su ta cimi tiki mogono zaci kwayo na ma kwayo sai bar kurma hamburur ke ka tabbata ni lalle boro diro ya bara da drosu ge yo de amma be ji boka lalla drosu ge domin nor kwe kwe be ri ji ba in ja'akum fasikum binaba'in fatabayyanu riwaya fa kunal nor kwe ci no fatathabbatu riwayatu warsh kati nar silama henne de bande boro chene hini hunuri ga kuri taro ana mimi da kanano sai labari fo irkwe na cin makariga ka sinti ci fo na labari di seyo awo kacin maci na di kpare ceji ma tabbata ni o oh, alhari kan mo ka dia awin hanga ka ma kai bo ngome ma dia ga ya tembem ma yei kama hanga wa ame ana se ni ngam masasa ni do de de ma tabbata ni ifo ga nan ngal nor ko ce qauman bi jahalatin maka kai kan bor fo ga zan ka be bon mo haifo ga arkasa ga mo tamala rodam ya ga bijahala zanka be bongo fatusbihu ala ma fa'altum nadimin no mene ngadi kano te bongo ni waye ka ka bere ka tida don be ite kwe marsan cimmani hay kan cin sa kwe di bongo ka mane baraka zanu ngan cimmani mbina sin na preuve sin na dalili boka jibe ka lalle ya bordi bara albayar kurpe ma cere ha hay kan borodi koto nadi dana ka kwe huni anda don be ite den su da don be ite nda don be ite de duniya ne de lahara aga narta ki den kanan sai borfo labari kacin makokari kaduwa borodi mena ci kam jina da na ce an ka da don bai ta dai duniya aula hara to dai ya nano a pedi da goro wazi kuna se amoga gbeidi fe marsa da ka kwe tonun kal nor kwe kwe beri na nab suleimana sojo abatare kuna fo chineteni sadi meta chido sanje a a alfa yan yin saka na ya cowa ma sadi na ci wo ka cin na sai ka yara ka cin mama dengana aya di chonche alfa yo no na mafa yara ka chom mama nin chonche he a ci de rikpe jama'a ma ci irikpe an ci to sadi boro ma ci si mm. da asiri si ni a asime wallahi alfayo kan zanga ya eh, te kurpe mako karka hamburun lahari hay so cin mahamburu ko do mun gai karpe hamburu kere yeti gunguri ka haji ka pe farci ka bera kuna kaka kam amma mahamburu lahara domin den da sun hamburu pe wallahi azaba kere gumbatu hay di kere ban no tangar pare asiri agono shewa agono eh aga na asiri da asiri don shi a to shiri zanka asiri gono ya daidai gono a se mobe asiri gono amma dare no borfo si ka baci ka asiri sini mo so so boro mai pare ye ti bi asiba agono ama agunto ya ni rikpe yalda gaba so gunto ya ni rikpe yalda ga ni pe be man ben na tuba a se ba mai alfabore ka ko wazu na wazi di kuna ci fonka di a kundi fo zemini da na zaka fono ka kwe to nun gwanji to nun kalde to irin kwen narjo bala kar garba ka cin nino a ci wakafuna deno kaka garifu marsana bai lalo lalo yadi ka kute za foyo ka corodi to sinon garwaraten na ngoyo di gonu insha ma Allah wallahi tosi matosu awan tosu ka beni karwaraten na tosi di ka hini ka jingarin na basin ka boron majingari ka na cingon nar wara bai fa huwa kafir da dai bai kan asin nar ka jingariya kafir a ceferi to sadi da ya boro ka to si zakar wara nani najasa bal muso ma kai ma bai ni kal qur'ani za han fa gore kuna ne oda na fa faji teno se ka noru hini yogono ka abar ma fa ya shingate wallahi alladhi la ilaha ghairu jumu'a hene ngano ngbeidite alahari na wai jire wei cire ka ya na hai cira nki ka kpo nono ngbe giten na angmane hatim yo gono angmane shiriya shiriyo de za angmane eh, kasiyo kamba eh, duru duru kamarga kan hukum shin nan turare to marsan wuro abugu kuna sade kuru pei awai cire di bara korkori alhari nun ka ba ta hima mo latiyo non na jingire fo ka bara jumu'anu da yele manci assalamu alaikum wa rahmatullahi barakatuhu kamin bari karu da ya sai nga bongo ma angwana ikire bari karu anji min nga bari angwana ikire bari da ya da yele man di beni kutuba sinte kazummu agonna nga bongo mane hutuba fo ka ba chono sai nga bongo mazummu ka hutuba chene cho dele man ya ka tunji fo sai nga bongo makaru dele man beni kan bo jingal da gonna haifo ka ba cho alfayo da na te aka beni deri pe ba bukata biyana inna lillahi wa inna ilaihi agono no faji kaga te wanja jenni jenni go wacha anpe kaka sadi ka be ni anji ana sokora nganga ana jinde koto fe to ba baba wallahi haqiqana hay ka gonuna ama ko kayon su chino yo be dem ba senya sa ko ma ji haina tabaka ma chino kan na to aga jinan wallahi ngono to ngoyo no boro aya chow sadi ko aya za kuga fasara chepiltere okuna tari koga hansine mo lele naka e alfa borba ca siri si den ca siri si ni asi de wala siri gono aga nan siriya irpe markeni de idal fayo il nor kwe kwe beri yei kachi wa qala ta'ala qutila al kharrasun tangar ka falla royo nan lali qutila nan lali qutila kana ibn abbas ha seni qutila al qatl wiyo non cea qutila ngaki lu'ina nan laali meyono laali alkharrasun tangari kafalaru alladhina hum fi ghamratin borono ka ngono cheferi tereng mene jobukuna awi machi ngono cheferi tereng mene teku bu ka cintadi kuna no miliyo sahun alhali shagarabon asano bai ka de boro bara tangari kafo tama tama foyo gana akwai ka bongo zeri akwai hin ko di ka ba ka bi nan cici ya mari pe tonu di e aba hin kar kuro tonu ya ka hin kar kuru te an hin kar kuru mo an hin kar kuru pe tonu di na mongo wallahi tonu yo asu gabur pe don ma da mal te na gabu nar pe tonu yo su gabu irin wannan kariya ya shi fagono ka dendiyocin ka kari kaji dende su ban man hau sunan mandi dende nan din gun hau no wallahi dundukan de su ban manduru so kwara su nini den de hore kan nini ngunduru no narpe ba men de su ban man to su buje feri amma den de buje feri kurpe tonio awaja ban gari pe marci wal bayo de ngano norpe ci al kharasun tangar ka boyno kan gonna tama tamayo to sadi mo fi ghamra ba sa fongoro ci fil tereng mene jobu fo kuna no awi machu kufu fo kuna no mpe ko gono sahun ko shagale bal mo soma ko buru konzite ko ba se terete na chifil teredi wallahi dem mabe ka boro hore na chifil tere kwa sa don bara nin na tibu ka fo no goro kwa no goro ko faji ape mo wata mo sa ka bi ne mfaji bo mo suka dan chifil tere se ka choyo na boro mo ran non ka be ka asese nin la ro no buru o choro mo ndon hore na ese sen nila rono to an ah, nono a fo meme an su katutu ma ka tutuma kari mama kari su ban sinni o iri wasi yukuna meme ne ŋmene ka bi no noma kwal wasi nje ka na si dabalte konkon no na zemini guda hinkano ne kan men ŋan na noldam ne o hay fo si kan jigi jigi jigi jigi ŋan yeti ka gumya ka noru ka marsa kar ka ci to noru no ka geyo abara halali no wama to ŋan ba boro ŋmene mamon na to sayar mare karka kika de aka bara ci ya mari pe ci ngoy ma bana ngoy ma bana se hmm. ah ayo na ba ce filtere ci ne to amma kai ga senior kemon su dan yona nari pe senior ka ti bukayon kon kon den goron ga te wodi bara lelon teno hmm. ai ka pa shi ojo o oh, oh to da yano musu ma mamaki ba fa ce sai ba ho sai na ma no wazi ya na muri e bani nga e, ta jirbe mana ko kai ka bani nga ta me eh domin anatama abeni kwa ade gon ko ci baka wa ngoyo na tutu mana no wazi mana barka ko nga ta jirbe mana ma ko kai e ka beni aki nde ka ko di tedi oh deri o bari mene o ikene kene ka hore do yo no gungo tan jimo chire do yo se ko tun kazu <laughs> ah, ah. ala er ta ma sawa ke wa ma won han fo faji kan ta se ga aben na cha foron kuri haiba ka barinje na daw me ban halta jere nga daw me jinga go na shiri nga na ngana ngana ana ngana shiri te ha meta te do très bien albayo kada o mena ngana siri ka ngani teka beni nga ba duka siri ama ngana kari ninde no badi ko na badi mare asomuka mare ba ma mano haraka da eh nga badi na no de atandia irin dia de bar buyo banna banna bahiri ka banna kula, albayo ka ko diga tuti bo gala da o me zabon ngodo nga goro heubo nga do me ko ko babo amanga zumani marsa ko di tamana hay votera ha ka baba guna nga gari badi gono ko he e vono ngaro di chika de de de ri obuka beri asiri beni nfuga wi no di ala cha ma wi de ya da don na wi to sadi no nge banna asiri chini ama ma za bongo da hewo ga faru nari pe coro do ce filtere cine bara wato horo hayo na na bara ba haifo kwa irpe mar ko su kamar sisibi suratu dhariyat kuna da ibaron na aya guna kal norpe pe be na tangar ka fala ro cine te ndiya zangaya wa qala ta'ala in norpe pe be pe ka jirma ta kai fa kul fe bon ayi kaci wailun halaka jisiyo awi ma maci jahannama gonna ngana lo kom befo ka jahan jahannama bongo ga sari mare eh jahannama kwanna gonu amma jahannama ga shari mare boran kati ayin kataya eh in ko heime ka ko hambura to jahannama kuna no jergona amma jahannama bo su ba be shari kere a a narpa program shin a program shin in narpa ji yauma idin kiyama kayo hene saka boro bara bitim teodi saka borfo coro gono kane kuna borfo gono horti kuna di to sadi lil mukaththibin wo kayo bara tangar ka fo se halakar ya ji shi wailu din ya asiriya ne kugun batu irka mar ciwo suratul mursalati kuna da boron gunan diya yano ba suratul mutaffifin kuna il norpe kwe beri na wailu yodi anan cinan wa qala ta'ala il norpe kwe ka jirma ta kai kulpe bon aye ala wangano hanga alo la'natullah irka laliyo amana ma rahman morani natam a tabbata alal kadhibin tangar kafo kulpe ga alfaade ɓoro mbara tangari fo ngan tangari ka ton bongo mbe mbongoga ka ŋwani lew nga ɓorona mbe na kpew ton mo bey kam moru nar rahma suratul arafi konde ɓoro ngunandiya ayawo wa qala taala il nor kpe kpe ka jirma te keo hayfa kurpe bongo ayey kati inna allah wa ɓey fa kal nor kpe kpe ɓeeri la yahdi man huwa musrifun wo ka kuru ade kpe ko bara hunde macaci kaga wakati macacani ko ga manal man macacani macaci kulu pay pay tere pay na bara ga shiryani alhari macaci tere banna kadhabun tangar ka fo be suratu ghafir de boron gura sura kuna indiya ayo wa qala ta'ala in nar pay pay ka jirma te kay fa kulu pay bon aye kati innal ladhina yarmuna al muhsanat wa kayon jannato corosin na moriya albayo ba sa fo kuru kande na boro honne boro chine kuna na akwai ko huro mabe moriya sino wallahi dai moriya bon otoni ya akin harka bo otoni nar pension na bor fo dama moriya za me ya gon na kere senite in nar ko ji boro choro si na moriya sai dai yarmun al muhsanat choro hi je weyo non take shin choro hi je weyo mo non take shin ah ka gon amana samre boro bani de wai ka da garu kuru sana ke zeyon nanun ka akwai zumani kina danji kana ce do ne na zumaniya abin duka su bai man wai dikai an dun muka wai dita ke alghafilat il nor ko na wayo di sabu kata ti choromon shagalo e zinaga wato choromon diringayo ka haifo gonon ga ce zina amma wai zango ya akwai mogun akwai mogun ta kashe almu'minat ngachoro ruka barar silama henno wai yono lu'inu fi dunya wal akhirah ŋoyo kan wey yodi tekese nidi nan laali zan duniya ne lahara ko yana laali yogun batu walahum adabun azim azaba beri yagun batu irke mar ciwo suratu nur haske sura no da boron guna kuna in aya wa gari wa qala ta'ala il nor pe ka jirma ta kai fa kurpe bon ayai kaci wala taqfu ma laysa laka bihi ilmun hay bakuru kan shin na beyo su ce ganyi ta bonwo hey haifokan sin na beyo suka hore kace ganyi ta bongo in ci mane bara kaza do uh-uh. a'a mama ji hono no na bei iriyo gai ko ga bei no ya do na bei to ni kan gai ko ga bei di mal no preuve hendi no zanga madin mo rigoro no ngamane memo ya faji di teno na ta dai ko bai di fa marsa na ke ji meya don ta se hai ka nam wallahi den tunan ke ti te on jama tu tuma kuna don handi no kari goro ba zanga menu da na kana se halan to da ya bar ba fa ja zan zan ji su kin kin se maji modi meta ta kaca modiya in narkwaci inna sam'a wa bai hanga wal basara namo walfuad na boron mene raisonnement awi match borong mene cervelet parce que à travers cervelet ngano e eh, yodi cinko passé na communication ma cinko passé na borong cerveau kuna il norpeci kullu ulaika nkuri yo kan ngana lasabu kana anhu mas'ula ngaka hore kan lo lo yo berkete kuna nkaka kenika ha he yodi kurpe sini narpe mo ha ifo ya mo donguna hmm. no tamame ya ji moria confirmation o hay kaya do ngunagu mba hanga ha no tamame abaji hanga ya chi hay kanga domma mba me ha ame bachi dalle da bachi hay ka adonchi chimi de tangalbon ashe rin himma hor ko mariga bor fo de su pe bor jare wala taziru waziratun wizra ukhra albayo moso san duniya ka kunar gonu ne jinjiro ka kunar gonu ade tama wazi wa yanar kurkuma amma ha agur ko wazu ngano duka ka ha irke mari wa ma moso vum para para para para mahuro ka ka aje ne irke ngwe na ba no baboro digai mbisa na hino sai mo re karka kuma ko ha Ibu ibo ateno tano bolfo ngati a a matanta tunayo nol bisa cere asaro vola dea dillo bolfo jowo so ba gabbire do ge ko hulo bo jibo bo jeringa falfayo kiyama wallahi de malaika na boroza bolfo man su bandiya do man su ka ka me gorunga hay kano dia duniya ne den na boroza ka dal lelebi narikpe acere ya foci nga ke komcere ya fumeno nga yo ba nga ma sejour tila tano larubu fo ka kase aba ngoro jugu kuna wakati chene fo zamanan <laughs> fo na to jirigu deya ya nke yo poli komcere ya fume en banal ba for ko bara mata sa su ga maje bisa ko gora moto bongo kaci nga nga ndara ke holle ka to ko zade ga <laughs> na bo te ga ga ci salamu alaikum ustaz ga pe ta ci ci mai a tutu ne maka ci nai duniya na ba wallahi kiyamar ke ci wala taziru waziratun wizra ukra narbe bobo su bobo jaro jere ashe ba mai mahaniya kogun hanga nan mo nan delle nan hai kurulo hai ka na dini kuna wa qala ta'ala il norpe pe ka jirma te kai fa kurpe bongo ayi kaci inna allah وبفكال نوربي بي بي لا يهدي من هو كاذب وكاكرو أبارة تنغر كفر كيسوغا أشيبا دي دي domin tangari dina boga bongo babu babu na zanga ga bo defendre kwa sai maka ga rin yana kamme kaka nan haniya mo lewte halan halaka il norpeci kafar guturulla ro cheferi chenge dini irpe mar ciwo suratu zumar kuna de boron gunan dia ayo wa qala rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam albalu ilma afodi don to aburi manzon Allah sallallahu alaihi wa alihi wa sallam ayai kaci man kadhaba alayya wa kana take ana cin nga caci deden di ba ma hansen taki sana ce ba ban da biki leuna an da biki nin nan da bi mani haika ci ni ban ban ma guna hadisi tilo kuna den zan maye tingirin kuna su diya kinani narta de ban bor fota kina sa man debi teke annabi wa kan nan ga teke buniya lahu baitun fi jahannam jahannaman ga mana azaba banna kere gon na fukan bacci na sai a foron kutike ya bogun fudi boron ko mamaji na cini o ana anato mamaji ni irin duniya mana guna kadiya den na boro dan sarka borfo gono sarka kuna mbugo barano mbongo fofo metenga jedo isolma to jahannama kuna borfo ngoldo bara isoleno aladu ka jahannama kuna de a bara mbo marga ko wullu mbe dem marga ko wullu cere gadi ngari bo go na encouragement fo an ta foron ko a wullu amada abaka ba num bono ngullutu mborongu narpe mo kirika anke haifo lewu lewu bon wasabuna rawahu al-bukhari al-imam al-bukhari ngaya na faji ota irise asal fa yori mare irpe mo surzan na tangari o kan mani tangar kuru ma tangari nan tangari sin dal khairi boron ben masun hansi na teke tangari hadithi o kari cojon tutuma barano hadithun da'ifu den na to kabeni irin ci jama'a sai wodidi haikan na cewa na tabbata za annabi do da ya iri yogono ko gun jono rin boro fahimani kan na nabi take cine foyo kan na huna do amma jiri yoga cirin tangal ta borse awo irga cin seno yan ci an dabi ci amman na wote ma bai ba han fa prof na haya ba to shehu kalduwa ka bai ka hadisi ba